الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاللين علي أوانتيات التحت سواجه الظلم خطره عظيم wa'aqibatuhu sayyi'a àbòsí ṣíṣe ewu tí ń bẹ ń bẹ falábòsí gan pọ ọkàn rò páwọn kan lọ ń ṣàbòsí fún ni èyí tó ń ṣe kórè ààrẹ òun gan fẹ́ pọ̀ ju tó ń fi ń kan ẹlòmíì lọ òun lẹ́bìrì olúwa ń pàkíyèsí wa sí eléyìí bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ alábòsí ní Al-Qur'ani yọ wá pé bọ́ọ̀lù àmú àǹkúta rọ́là mú àǹfóṣà wọn pé wọ́n ṣàbòsí orí ara wọn. àti gbogbo ẹni tí ń ṣàbòsí fọmọlà kejì rẹ̀ èyí tó ń ṣe fórí ara ẹ lọ́pọ̀. tọ́ ọ bá ṣàbòsí fún yàn látàyé ń bì yìí ànábì ní bàbá àbí kéèpọ̀ lọ́run yóò dáhùn lórí rẹ̀ èyí ò nìkan wá kọ́ bàbá wa dálì kìí máa ànábì ní gbòòlò máa tún nínú òkùnkùn bèrèbèrè lọ wà. ẹ̀kẹta ọ̀wá kí àbòsí tó ṣe tí ó gbé gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ gbẹ̀ sákàrà rẹ̀. bọ́ bá tán lẹ̀ wọ́n fi ọrùn rẹ̀ àtàwẹ̀ rẹ̀ tán. bọ́ bá tán yányán tí ò sí ọrùn mọ́jọ́ sáwẹ̀ mọ́ mélòó ló kí òun náà tó tún máa fi tán wọ́n máa wá múnú ẹ̀sẹ̀ tọ̀hún ẹni ó ṣàbòsí fún wọ́n máa fi kunu rẹ́kọ́ọ̀dù rẹ ẹni o ti ṣiṣẹ́ tó yẹ ọ́ gbé wà lìjẹ́ yọ bàbá rẹ ń na torí kíni torí kọ́ gbáyàn lójú ó ṣe fọ́ wá náà torí kọ́ wọn láàbí ẹnìkan torí parọ torí ọlọ ọlọ dínà bí ti fún o torí náà àfààní ewu tí ń bẹ lórí alábòsí gan pọ̀ téèyàn bá mà ọyọ jìnnà sábòsí kí ni gbẹ̀yìn ẹ̀ wà á kébà tó hu sẹ̀yẹ ìgbẹ̀yìn tí ọ̀dà ní bẹ fábòsí o wàhùwà gòlùmá tún yóò tún wá jẹ́ òkùnkùn biribiri ala sọ ibi yìí ẹni ó sábòsí ìlà àfihàn bọ́bá dàlùkìyàmà. وسبب لأخذ الله وانتقامه الشديد àbòsí ṣíṣe inú tọ́lọ̀ fi máa gbáyàn mú ni o wọ́n bá ṣe gbáyàn mú ni ìbọ̀ o ìgbàmú ọlọ́run ọlọ́run ní inna akhzahu inna akhzahu alimun shadid gbígbàmú ọlọ́run ilé ó lé o ìmọ̀ ta ni máa ń ronú o ara ń tí ẹ̀yìn àwọn èèyàn máa wá gbé àsìmọ́ kí lórí kí ni wọ́n ṣe á. òun máa ń tó ń ṣe àbòsí ti ń ṣe tọ́lọ́run ti ń wò ń ràn ọlọ́run náà máa wọ alábòsí ń ràn yín o àgbàgbé wọn o torí ọ̀pọ̀lọpọ̀ lẹ́lòmíràn máa wá a àti máa ń tí wọ́n ṣe òun máa ń tó ṣe o ẹbí pé kó gbogbo àbòsí ọmọ ànábì ádámà tó ti ṣe ogún ẹ̀ ọ̀là ànábì ti kọ́ o ẹni ó gbowó rẹ̀ lọ́dọ̀ o ẹni ó sọ̀rọ̀ ẹ̀ láì dáa lọ́ sọ èyí tí ọ bá wá ní ìsàn padà mọ́ mẹjẹ nu ó tì ọ ó tì ọ débi pé ẹforíjìn anabi nífa lè àlàlù sáàtì kí ọ yọ̀ǹda rẹ bó bá ti rẹ ó ṣe kíni náà padà sì kí wọ́n yọ̀ǹda rẹ ọba ọmọ o. ìdílé náà láàfi tún pàkíyèsí wa ẹlòmíì ọkọ ń fẹ́ túbá àmọ́ owó yẹn tó da wọn pọ̀ ńgbà kan wọn mọ bí wọn ti rí ẹni wọn mọ ìbá àṣepò bẹ́ẹ̀ni nkọlà bí ọba sí láyé mọ ẹlòmíì ọ lé ẹni tó ń gbá lójú ẹni tó ń ṣèjàmbá owó fún yìí ti lọ́ọ́ kó fáwọn èèyàn ẹlòmíì ó tún gbé ah, àwọn ọ̀fẹ́ wọn mọ̀ ó ti rọrùn. pẹ́nìkan ọba ọwá káǹtì wọn kàn transfer rẹ̀ síbẹ̀ kò sẹ́ni tí ó rí aláàtì nínú àkáǹtì rẹ̀ nínú rẹ̀ ọba jẹ́ inú ó dùn ní kọ́lá ó dùn mọ́ àtìmẹ́ni ah, ah, ọ̀sánwó ọlọ́mọdé àjọ dáa hmm. ìwọ gbogbo ọ̀nà tí wọn bá àwọn àlùfáà ní dán nígbà tí ó ti rọrùn ni ọ̀sá káǹtì níjọ́ àwọn àfáà ni wàá lọ fi ṣe sàrà ṣe nǹkan dáadáa wàá ní ládàá rẹ ọmọ bá bàbá dàlí kìí àmọ́ tó bá bí ọ ọlọ́run fi hàn gbé dènè fífi ṣe sàrà fún ọ ikọ mọ́sálásí fún ọ gbowó ọba pọ ìra ìrẹ ní sí mọ́sálásí ọ̀rọ̀ àtẹ sí mọ́sálásí àbí kéèyàn bọ́ àbòsí kúò lọ́rùn kó tó kúò láyé o òun ló pè rẹ o mọrùlù àlìkìyàmọ o alfawaid àwọn àǹfààní tí àrímúni ní sọmárì alùpùlà alákọ̀ọ́kọ́ ṣídàtò ẹ̀kúbàtì vọ́ọ̀lìmì fi dúnìá àfihàn ìyá tí ọjà alábòsí lé o kọ̀rọ̀rùn o ìyá àtàyé àti ìyá tọ̀hún ẹlẹ́ẹ̀kejì annahu dhulumatun ala sahibihi yawm àbòsí ṣíṣe òkùnkùn biribiri ní ọ̀dà fẹ́ ni ó ṣe o ọba dàdí kìyàmọ̀ ẹlẹ́kẹta anallaha yumhilu adh-dhalima liyatamada fi dhulmihi hatta ya'khudhahu akhdan shadida ẹ̀rọ lọ́n ọlọ́nla máa lọ alábòsí lára ńgbà mí yorùbá àgbàgbé òun ni o àgbàgbé o olùwà níjọ́ tá a bá ṣe tán tá a bá gbà mú a akhdan yóò lé o yóò lé o ìgbàmú tí ọlọ́run bá gbá lábòsí mu lẹ́yìn tó dẹ ẹlẹ́kẹ́ tó lọ lára àlùwà ní máa lé o abẹ́rẹ́ subhanahu wa ta'ala hmm. àtàbòsí ńlá àti kékeré ìwà hmm. mọ̀síwádà lábòsí hmm. ẹ̀rí ọba gbogbo àwọn àbòsí òun làbòsí tí ọmọ ànábì ádámà ń ṣe fọlọ́ kí làbòsí téèyàn lè ṣe sọlọ́ òun ní kọ́ gbà kóun lọ́ọ́ da ọmọ wa sẹ̀ǹkà mi kò sí àbòsí tuntun inna shirka la zulmun awi ọba àwọn àbòsí òun làbòsí bẹ́ẹ̀ ń ṣe kọ́ lọ́wọ́ ọgbà kó òun lọ dá ọ kò ké sẹ́nìkan jọjọ́ ṣẹ̀dá rẹ̀ ọ̀wá dáyé tán àwọn arántí pé àwọn kan ní wọ́n wárí fún àwọn kan ní wọ́n máa gbẹ́bọ fún odò kan ní wọ́n máa lọ bọ gbogbo ìran ẹbọ gbogbo ìran ẹbọ gbogbo ìran òòṣà àbòsí ńlá ni o òun sì lọ́lọ́run ní ẹsẹ̀ kán pé bí ọba jáwọ́ mẹ́jẹ lọ bọ́ wọn lọ kò sáforíjìn fún ọ ọlẹ́bọ ìwọ fọwọ́ kékeré mọ́ ẹbọ ètò ìsìn ń jẹbọ ní pàtàkì òun lẹ tọ́tọ́ lọ́hùn kan yìí kílẹ̀ tọ́tọ́ lọ́hùn òun nìkan ni ó sìn ìjọba ti mú ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́hùn yìí tó fún nǹkan ní ọ̀dẹ́lẹ́bọ o kọ́dà bọ̀ ń sin àfa kọ́dà bí yẹn ń sin gíní ń sin àfa gbogbo wọn tí wọn ń wí fún ọ pé o gbé fọ́tò ọmọ ànábì ádámà kan síwájú màá wá tún òun ló ń kí fún àbọ̀ lọ kọ́dà bí yẹn ń ké pe màláìka kọ́dà bí yẹn ń pa ànábì ọlọ́run gbogbo ẹ̀dá pátá ẹ̀dá ọlọ́run ni wá olùwà wa gbé wa ga ọgbà wọn kan ga ju àwọn kan lọ síbẹ̀ náà ọ̀yọ̀ǹda ká pé ẹnìkan ọ̀yọ̀ǹda ká sin ẹnìkan lẹ́yìn òun nìkan ìdákan ẹja mójútélé iná o ẹja jìnà sẹ́bọ o ẹja jìnà sísíríkò o ẹja màtàwọ̀hídù ìmọ̀lọ́nlọ́kan ìsìn ọlọ́run nìkan ẹja màlọ́kùnkùn لمسع سواك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم